إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دا قفول وبعد دا فرأيك محمد صلى الله عليه وآله وآله وسلم رابطيته قدرا منه àánú rẹ̀ tí ó tún ní kí a tún máa kójọ nìkan nínú àwọn ààyè tí olúwa bá dẹ́dà tó nífẹ̀ẹ́ sí lórílẹ̀ òun náà ni ìmọ̀sáàjì láti máa gbé ẹ̀wò àlámọ̀rí àwọn ẹ̀sìn wa lọ́kàn òjọ̀ kan àlámọ̀rí ẹ̀sìn wa lérí ọlọ́kàn òjọ̀ kan nílé tí yóò máa wúlò fún wa tí a bá lò ó gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tí a sì mú ṣẹ́ yóò wúlò fún aláyé yóò dìbò fún alẹ́gbẹ̀rẹ̀ alìkíyàmù abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀n kó fi sínú mìzánù hasanati ẹnu kọ̀kan wa hadith afọ́wà anas ọmọ دعت رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته له فأكل منه ثم قال قوموا فلأصلي لكم قال أنس فقمت إلى حصير لنا قد اسود من طول ما لبس فنضعته بماء فقام عليه رسول الله صلى الله عليه وآله وسلم فصففت أنا واليتيم وراءه والعجوز من ورائنا صلى لنا ركعتين ثم انصرف ولمسلم أن رسول الله صلى الله عليه وآله وسلم صلى به وبأمه فأقامني عن يمينه وأقام المرأة خلفنا اليتيم وضمير جد حسين بن عبد الله بن ضمير هذا قصر الله ọ̀nà gẹ́gẹ́ fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àdísì in tó ní ìkan ṣẹkọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sùfú ilé ìkí àti já lójú ní nǹkan bí ìjòkó méjì sẹ́yìn òun náà ni bóò láti tó sáfú àbúká sọ wípé bóò ni sáfú wa bóò ni yóò ṣe gún ẹ̀kùnwà bóò ni yóò ṣe gún bóò ni yóò ṣe gba títò níbàámu sí ti ìlànà ìjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fani látọ̀dá fọ́ ánà sọ̀rọ̀ mọ́lì kọ́rọ̀ kó bá yọ́nu sí wọn ó ní jaddatahu mulaika màmá màmá rẹ̀ tí í ṣe mulaika apákan àwọn afá wípé yìí ṣe màmá mama rẹ̀ tí màmá bàbá rẹ̀ ní mulaika da'at sallallahu wa sallam ó sallallahu wa sallam sí ká invite àwọn èèyàn kan wá jẹun eléyìí nínú àwọn sunan tó ti tó ti kú tó ti kú lọ tó ti di ohun ìgbàgbé láwùjọ ó ní ká ṣe sunan àtúntà kádánú oúnjẹ láìsí tó yá kò sákìkọ́ o kò sí nìka o kò sí ẹni tí o bọ̀ ẹ̀kan dáná pé mo dáná oúnjẹ èèyàn ẹwà jẹ ilé ìlú ṣe táàm inú àwọn súnà tí tó ti tó fi pọ́nlọ́pátá ni lọ́sọ̀lọ́ sọ́lọ́mọ̀tà òkè tó sì yẹ kí a máa ṣe ìyáhù rẹ̀ inú àwọn súnà tí ó ti ń jo ìgbàgbé láwùjọ ní ká dá lóúnjẹ káàtà àwọn èèyàn a lè mọ́tò gbogbo èèyàn a lè pé bí abìyàn àbíkáṣì tó bí ẹ̀rí mẹ́wàá àbílẹ̀ẹ́dógún ṣùgbọ́n àlúni inú àwọn súnnà tó rinlẹ̀ ni ṣùgbọ́n ọláàlá bóyá torí pé àìkọ́ bí ara sí òun ló fà á tó fi jẹ́ pé súnnà ìṣẹ́ mọ́ di ohun ìtàn láwùjọ tàbí kó jẹ́ wípé economic standard of living àwọn èèyàn òun ló fà á tí ó fi jẹ́ wípé pé èèyàn jẹ́ tí ìrí tàbí èèyàn jẹ́ náà ló bá wọn sọ pé bọ́n dáná fẹ́ pé àwọn ará àta ṣùgbọ́n èyí tá a fẹ́ kọ́ nílẹ̀ inú ẹ̀mí wa ni wípé súnà yìí nínú súnà tí ó ti ń di ohun ìgbàgbé òun ni lọ́sọ̀lọ́ sọ̀lámi wọ́tọ̀ fíìk ìyá ìdáná

tó bá lọ gbé ẹni ìkan nínú àwọn ẹni ẹni kan tàà ní nínú ilé ọ̀dì sọ́dàmì tó lè máa lórí torí pé ó ti pẹ́ tàà ti lo ẹni yẹn ó ti pẹ́ tàà ti lò ó ti dúdú ó ti dúdú gan ọ̀nàdá náà afáánẹ́sì ni wá fún apákanáà ó fomi wẹ́ẹ̀sì ẹ̀ kó lè rọ̀ tó ló ti gbẹ kó lè wà mú láyé àná kó rọ̀ kó sọ̀ sódà tí ẹ bá ti jù jù lórí ẹ̀ kò ní máa múnira lọ́wọ́ kò ní máa góyàn pìnrìnpìnrìn tó bá fomi wọ́n oúnjẹ ó jẹ́ kí àwa náà ẹni tó ń sọ tó ń ṣe látara kí ni wàwá dàbínù ó ti igi dàbínù wàwá rẹ̀ ara rẹ̀ ni wọ́n ti ṣe ẹni yìí tòótọ́ ni pé kí wọ́n bá pé tó ti jù lórí ẹ̀ orí ọ̀nà bẹ́jẹ̀ torí pé ó ti gbẹ tàbíkó rẹ̀ yẹ pé ó kàn fojú sọ́nù lásán kó lè bá wà ókè láti lò fún ìtànàbí sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ lò fún faqama alayhi rasulullah sallallahu dó lórí ẹni yìí ana èmi àti a ní ẹ̀gbẹ́ ara lẹ́yìn ànábì wal àjúzó mi wárá ìnà màmá tí wọ́n yìí báyìí alaihi wa sallam àwọn wà ní ẹ̀yìn wa láwọn nìkan ṣoṣo mo ń láwọn nìkan ṣoṣo sallallahu wa wa náà ànábì alaihi wa lọ́dọ̀ muslim ni anábi sọ́lá àdíyí wà bí ummihi anábi kírun pẹ̀lú mi àti pẹ̀lú màmá mi fàkọ́mà ní anìyàmí níyí wà kọ́mà mar'ata khalfana anábi sallallahu alaihi wa sallam anábi wá mú anas ó ń fi sí ẹ̀gbẹ́ rẹ̀ báyìí mẹ́ta ni wọ́n tó dúpẹ́ bíṣẹ́gùn ní pé kíṣọ̀ ìkíṣọ̀ méjì ẹ̀ẹ̀mejì ló wáyé pé kì í ṣe ẹ̀kan pápá bòjìlẹ̀ kó mọ́ ṣùgbọ́n wọ́n ní ṣẹ́gun fẹ́mi sọ wípé n tó pa sí ẹlmọ́sọ́lẹ̀ Imam Abdullah al-Maqdisi rahimahullahu ta'ala n tó fi mú wá bíi wípé wájú ìsìláàlì mọ́ yàtọ̀ alákùn bí ẹsùkù ìbáfẹ́ lò fún ẹni pé ó ní ìkẹ́sùkù pẹ̀lú bóò láti tó sáfú pàápàá jùlọ bí ọkùnrin kan Hmm? àti obìnrin kan wọ́n fẹ́ tó sáfú lẹ́yìn lèmọ́mù bóò ni wọ́n ṣe dúró tàbí ọkùnrin méjì obìnrin kan wọ́n fẹ́ tó sáfú lẹ́yìn lèmọ́mù bóò ni wọ́n ṣe dúró ṣékùnfẹ́ ní sọ wípé mùná sábà yìí òun ló jẹ́ tí àfà tọ́sí o kan mú àdíìsì yìí wá bí ìgbà tó yẹ wípé ẹ̀rọ̀kùnrin alákìnnà kí sọ́tà fàkọ́ọ̀nà ní àyẹ̀ní nìyí anábi sọ́làsọ́lá anábi ní káánà sọmọ máàlì anábi ní kó dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ́ anábi sallallahu alaihi wa alihi wa sallam wa qama al-mar'ata khalfana ìyá ẹ̀ wá dó lẹ́yìn àmìjèjì alìyẹ̀tí wọ́n ní yẹ̀tí mú yẹ wà bùmẹ́rọ̀ ó náà ni bùmẹ́rọ̀ jádù hussein bin abdullahi bin zumairo tó jẹ́ jádù hussein ọmọ abdullahi ọmọ zumairo ẹni tó gba hadithi wá mo rò pé a ti sọ̀rọ̀ nípa rọ́wí tó gba hadithi wá yí àfáwà anas bin malik ní hadithi ẹlẹ́kejìlá a ti sọ̀rọ̀ nípa wọn àlàyé tàbí ká sọ pé àkòrí ta lè fún hadith yìí bayanu mawqifi al-ma'mum àlàyé nípa pé ibo ni ma'mum ó dúró sí lẹ́yìn limamu gbólóhùn fàlẹ̀ òsọ́lé lakum yukhbiru annahu yuridu salata li ajli ta'limihim aw li ẹjẹ́ tí ó fún ìdánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n sọ yóò kúrò annahu yuridu sọ́lá alẹ́ ajílẹ̀ tálímù ó ń fún wa nírò wípé ó fẹ́ kírun fún wọn láti lè kọ́ wọn nípa bóòlù àti kí ìrun ojú kan bìyẹn àwọn lè hù ló lè báraka ti fi manzili tàbí nítorí wípé àlùbáríkà tó sọ̀kalẹ̀ sínú ilé wọn wọ́n fẹ́ kó ṣe wípé annabi sallallahu fẹ́ kó ṣe wípé kan jẹ àǹfààní àlùbáríkà òhun ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú bí wọ́n ti pe wọn láti wá jẹun nílé wọn kó máa jẹ́ wípé oúnjẹ nìkan ni máa jẹ tí máa fi kíni o tí máa pẹ́ yìí dà ó ti yé ṣùgbọ́n eléyìí kò túmọ̀ sí pé fẹ́nìkan bá tò wá máa dúbà tábà jẹun tára níbi ẹ̀tọ́ sáfù ẹ̀tọ́ sáfù là kò túmọ̀ sí ó ti yé onígbà ànábì sallallahu alaihi wasallam albarka wà lára ànábì láṣẹ́kà fi dàrí wọ́n láwọn fọ́dún náà wù ànábì sì ní ọlá tó pọ̀ gan-an ṣùgbọ́n nǹkan méjì tá mú ń bí òun ni wọ́n ti sọ̀rọ̀ lèfòlórí bárakàtì nàbí sallallahu alaihi wasallam annahu nazala fi baytihi ànábì sallallahu alaihi wasallam ó wá bá wọn lálejò kọjọ lálùbáríkà rẹ̀ ọ̀họ́ kò dẹ̀ jẹ́ wípé ó fẹ́ ọkùnrin méjì àtọ́dọ̀ní kan bó lásìkò sáàbù ọkùnrin ọkùnrin ọkùnrin méjì hmm, tó ti gbọ́n tó ti bàlágà àti ọmọ tí ò sí bàlágà ẹyọkan bó lásìkò sáàbù àti obìnrin ẹyọkan bó lásìkò sáàbù hasir arifirosh ẹni òun náà ni hasir òun náà náà ń pè ní ah, firosh túlù máa lóbis túlù múdàtí mọ́sítọ́ọ̀mì ìtumá túlù máa lóbis ní wípé ó ti pẹ́ tí wọ́n ti lo ẹni yẹn so ó ti gíràn ẹni yẹn ti gíràn pànàdá àtúhò bí máa rọ̀ṣáṣùhù bí yìí pé mo fomi wọn ìmà ìlítẹ́ni yìí ní yálà tí omi yẹn kó lè jẹ́ tí ẹni yẹn ó sọ̀pù a ó lè tẹ̀wọ̀n fèèfèé tàbí kó dẹ̀ jẹ́ pé gbogbo bó ṣe dúdú tó dìran yẹn omi yẹn ó lè clean gbogbo ìdọ̀tí yẹn kúrò ń bẹ̀ fàkọ́ọ̀mà àléhì wákọ̀fà àléhì sallallahu aléhì wa alihi wa sallam anábi dúró sórí ẹ̀ ní hmm, láti kírun wákọ̀fà àléhì ní sọ́lá aliyetim wọ́n ní ẹni tó ń jẹ́ yetim wà ńlá abùnláhù minan òun náà ni ẹni tí ò ní bàbá nínú àwọn èèyàn wà mọ́ ńlá umulahu minji bá áhìn ṣùgbọ́n ẹni tí ò níyá ní inú àwọn ẹranko òun là ń nínú àwọn èèyàn ẹni tí ò ní bàbá nínú àwọn ẹranko ẹni tí ò ọmọ òun náà ni àgbàlagbà obìnrin arúgbó tó ti wọlé yí wàlìmọ̀rọ́dù bí há mọ̀láíká wọ́n ni tán gbà lérò pẹ̀lú àjíṣùn bí òun náà ni mọ̀láíká fún mọ́ sọ́rọ̀ rọ́jà àmì ìrìndìyí ó pẹ̀yìndà ó kó lọ́dọ̀ wọn sọ́lá sọ́lá

eléyìí tí ó jẹ́ àlàyé lákòótán jabalallahu rasulallahi sallallahu alayhi wa sallama alamakaari mil akhlaqi wa ma'aliha ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ni ó dá ànábi sallallahu alayhi wa sallam lórí àwọn ìwà yáyìí àti àwọn ẹ̀kọ́ tí ó ní agbára púpọ̀ tó dáwọn ẹ̀kọ́ ìwà dáadáa nínú ẹ̀ àtàwádùn rọ́fíà òun náà ni ìtẹríba eléyìí tí ó lékè ń ta fàkánà máa jàlálà ti kọ́dìrí wà olówó manzilati sallallahu alaihi wasallam yujibu da'watal kabir wa sadir wọ́n ní pẹ̀lú bí ànábí sallallahu alaihi wasallam bí ipò wọ́n ṣe tó bí wọ́n ṣe lọ́lá tó bí wọ́n ṣe tóbi lẹ́ni tí ó máa ń jẹ́ ìpè àgbàlagbà àti ọmọ kékeré wal-ghaniyu wal-faqir anábi sallallahu alaihi wasallam wọ́n gbò wọ́n yẹ lẹ́ni tó máa ń jẹ́ ìpè ẹni tí Olúwa bá kẹ́ tó lọ́rọ̀ tó lówó wal àti ẹni tí kò ní tó يريد بذلك الأهداف السامية النبيلة والمقاصد العالية الجليلة من جذر قلوب البائسين ونكو سين tánàbí sallallahu alayhi wa alayhi wa sallam tó fi jó mọ́ ìṣe sí yìí òun náà ni wípé anábì sallallahu alayhi wa alayhi wa sallam anábì fẹ́ àtẹ́ni àwọn nǹkan kan tó ṣe wípé àwọn nǹkan wọ̀nyí tí àwọn èèyàn bá ríra wọn sí less privilege láwùjọ tí wọ́n wá pé irú àwọn èèyàn báyìí pé à mo dáná ẹ wá jẹun tí àwọn èèyàn yìí tí wọ́n sì kọ̀ láti mọ́ lọ tí wọ́n jẹ́ àwọn ìpè náà àwọn nǹkan wọ̀nyí ó máa fi àwọn nǹkan kan sí ẹ̀mí àwọn èèyàn tí wọ́n pe àwọn èèyàn yìí àwọn tí wọ́n pe ànábì sọ́nàsọ́nà yóò fi nǹkan kan sí ọkàn wọn pé ah so bí mi ṣe mo ṣe tálápùtà ètò náà ànábì tuntun ó tún wá níbẹ̀ yẹn yóò fi mọ̀ káánà kan yóò fi yóò fi sí ẹ̀mí àwọn èèyàn yóò ó máa fi ipò tí àwọn káánà ní sọ́nà sọ́nà wà nípò lẹ́yìn àwọn èèyàn ipò yẹn yóò tún wà mọ̀ ní oṣù jù báyìí lọ wọ́n rí pé ah ní mo ṣe kéré tó yìí àdébìtẹ̀ tún wá àdébìtẹ̀ tún láti lóògùn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣe jábòrò kẹ́sìrì kúrò bí ẹ̀mí bá tẹ́ mọ́ sọ pé ah, àbùkù mọ̀ bóyá ànábì bóyá ti ẹ̀mọ̀ wá àbí òtí ẹ̀mọ̀ wá nígbà táyì ṣe èèyàn ńlá táyì ṣe dára gbogbo wọn náà lànàbì sọ́lá ni ànábì máa ń jẹ́ ìpè wọn wọ̀tàwádùrú lílmọ̀sáàkì bákan náà àtúrí níbẹ̀ ìtẹríba fún látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam sísàkà ní àwọn tí wọ́n ní tó bákan náà wa ta'limil jahilin ẹni tí kò nímọ̀ tó nípa àlámọ̀rí ẹ̀sìn ànábì sallallahu alaihi wa sallam ànábì yóò tó máa lórí ọ̀fẹ́ yìí láti máa tún wọn ṣe láti máa tọ́ wọn sọ́nà láti máa kọ́ wọn inú hadithi yìí fáànà sọ̀rọ̀ mọ́lìkì sọ fún ayé pé mùláíkà ìyá àgbàlagbà yìí wọ́n dáná oúnjẹ fánàbì sallallahu alaihi wa wọ́n sì lè dáná oúnjẹ wọ́n ní kánàbí sọ́làsọ́là kó wá jẹ lóúnjẹ náà fàjá àìlé ha wà ákàlá ní tọ́ àmì ha anábì sọ́lọ́lá àlèwàsọ́lá anábì wá jẹ oúnjẹ yìí ó هذه الفرصة ليعلمهم الصلاة anábi sallallahu alaihi wasallam anábi wá lo opportunity yẹn láti kọ wọn nírun tabarraku bí a fi manzilihi bákan náà wọ́n sì wá àlùbáríkà anábi sallallahu alaihi wasallam pẹ̀lú pé anábi kírun nínú ilé wọn fàámìlà anas ila hasirin qadim qad asba aswad min tuli muddat istimali anas ọmọ malik kọ́lọ̀kọ́yọ́nú sí òun bá sáré lọ gbé ẹni wá ẹni tó ti dúdú torí pé wọ́n ti pẹ́ tí wọ́n ti lọ ẹni náà ma fara ṣàhúbílmà ó wá fòmí wọn lè tẹ̀lé ní bẹ́ látàrí kí ẹ ní ẹ̀kọ́ lè soft tó ti gbẹ tó ti lé wọn kan ọ̀tẹ̀m̀bẹ́ẹ̀fì tàbí kó lẹ̀jẹ́ wípé ó kàn fòmí ṣàn láti clean ìdọ̀tí ara rẹ̀ tó mọ̀kọ́ dámọ̀hù ila rasulillah sallallahu alayhi wa sallam ẹ̀yìn wá gbà náà wá fún ànábi sallallahu alayhi wa sallam ó tẹ̀ sílẹ̀ fánàbí lè yìí sọ lè alẹ́ yìí kánàbí sallallahu alaihi wasallam kan lè kírun lórí ẹ̀ faqama sallallahu alaihi wasallam asọ́pọ̀ wara'ahu anas wa yatim anábì sallallahu alaihi wasallam dúró lórí ẹ ní anas ọmọ malik àwọn wà lẹ́yìn anábì àti yatim ọmọ òrukàn kékeré yẹn waqamat mulaika tusalli ní wárọ̀ ìyá àgbàlagbà arúgbó àwọn wà ní ẹ̀yìn wọn jẹ́ pé tí ọkọ àtìyàwó ìyàwó ni dúró ọkọ rẹ̀ o nígbà sí lọ́kọ mi lára o ẹ̀yìn ni ó dùn sí o ẹ̀yìn ló máa dúró sí ọkọ àti ọmọ tí ò sí bàlágà ọmọ tí ò sí bàlágà tẹ́mọ̀ pé most time àmọ́ wò ọmọ tí ò sí bàlágà tó lọ tó sọ́dọ̀ àwọn obìnrin tó sọ́dọ̀ àwọn ọkùnrin là ọ̀dọ̀ àwọn ọkùnrin náà kó dúró sí èyí tó wà sí bàlágà àwọn obìnrin náà kó فكر الحديث نعم استباب دعوة أهل العلم والفضل لكرامه àdìgbọ́ nínú hadithi wípé àwọn olùmọ̀ afẹ́ ó sì tọ́ kámọ̀ invite wọn wá sí inú ilé wa láti ṣàpọ́nlé wọn ní àwọn àfá àwọn olùmọ̀ káyìn báyìí wá sínú lé wa láti ṣàpọ́nlé wọn kádánú oúnjẹ kátà àwọn olùmọ̀ àtàwárí kò ṣe ló ṣe tààm lọ́jọ́ báyìí ṣùgbọ́n torí pé ìrònú pé Yorùbá Yorùbá wà pessimistic in nature pessimism Yorùbá pọ̀ ṣúmù àtàṣà òmù oníkéyàn wà pessimistic tó ẹ pé bí nǹkan bá ṣẹlẹ̀ séyàn bí negative nìkan tẹ́lẹ̀ yóò kọ̀kọ́ sọ ah àwọn àlekùn pé àbúbàràká tí wọ́n mọ̀ wọ́n ṣe ìtààmù pé wọ́n ní káwá jẹun pé <laughs> mo sọ fún kébí pa mí ni wọ́n tẹ̀lé pé ó tún lọ àríṣìkì àwọn èèyàn ìtàwọn ìtàdínlẹ̀ náà rò bẹ́ẹ̀ pé oúnjẹ tá à mọ irú oúnjẹ òníyẹn kò tàbíkọ̀ kò sí ìdíkà kò sí ìdíkà ó kàn sáré ẹ̀fúnra o èèyàn ẹfúra o ẹfúra o kò pè lánàá àkùsárànà kò sáré ẹ̀dá kò sàkíkọ̀ kò bímọ kò sí ìdíkà kò sí sáníà kò sí sálísà ó kàn dáná ó dẹ̀ pè yín náà báyìí ilé ẹ̀dẹ̀ lọ́dẹ̀ jẹ́ ha ṣùgbọ́n láì eléyìí ara yẹ̀dúlù àlàáfíì láti fáhàm wà bóòdù náà àni súnnà ojúwe bí àgbọ́yé bó ti mọ́wọ̀n tó àti báwọn èèyàn ti jìnà sí súnnà bákan náà ìsìjábàtú ìsìbáàbù ìjábàtú dáwà ká jẹ́ ìpè àwọn tí wọ́n bá pè wá inú hadithi àrí ẹ̀kọ́ yẹn kọ́ ń bẹ̀ ẹwọ̀ kan wàláwó lámsà fún dáwàtà wà ní ìmọ̀tí kódà kó mọ́ jẹ́ wípé ẹni ẹ̀ ṣe wà ní ìmọ̀ ó ti yé so wọ́n fẹ́ ká dá ká jẹ́ pé àwọn tí wọ́n bá pè wá ah, bákan náà yẹjúzù ìjábà tí dáwà ti mọ́ra obìnrin tí obìnrin bá pè wá tí ó dáná oúnjẹ pé òun fẹ́ ṣe sàám ìgbàláyé wà fún wa láti lọ jẹ mọ́ dáámẹ́tì uminatul fitna tí ó bá sí fìtínátù tí fìtínátù tí ó bá wà garanti ṣùgbọ́n tí fìtínátù tí ò bá jọ àgárántí àgbùdọ̀ lọ o ó ti yé kájọ kàrà sí kán bá gbé ránṣẹ́ ó ti yé ẹ̀kámọ́ lọ ní wọn lọ jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé maharim la jẹ́ sí wọn àlelọ ó ti yé àhà àlelọ tàbá sì fẹ́ lọ náà tó wáyé pé àìṣe maharim wọn kápọ̀ tá a lọ ó ti yé àhà mọ́sálàmù mo rò pé ẹ̀ẹ̀kan náà ni mo ti ni mo ti jẹ ìsáàmù mi ní ayé ní ìgboro àkúrẹ́ ìní o ìsáàmù pọ̀ dáadáa nígbà tí mo àdúmọ́ ní sọ́rọ̀ mọ́míláka àwọn ọmọ ìsáàmù dáadáa ṣùgbọ́n ní àkúrẹ́ ẹ̀ẹ̀kan ni mo ti jẹ rí pé ẹnìkan dáná ó gbé wá òun náà sì làwọn ọmọ ìyàwó mísírọ̀ àwọn ọmọ ìyàwó mísírì tán wá síbí ó ti yé àwọn lárúbáwá Cairo tán wá dáná oúnjẹ fún wa níbí wọ́n fẹ́ ká wá jẹ nílé wọn ní aflam mùdínà wá sọ wípé à ẹwà fẹ́ ṣe ìtààmù ẹ́ẹ̀gbẹ̀ wá sí gini tẹ́mọ̀ pé àwọn sáàpù tẹ́ fẹ́ ṣe ìtààmù fún yàwóyàwó bẹnu wọn yóò sáàdì bá kan pé oúnjẹ tálẹ̀ dágbére fún ṣùgbọ́n wọ́n gbé oúnjẹ wá sí ìgbà yìí tó jẹ náà sì tọ́sọ̀ dáadáa tọ́lọ̀bà àlejọ́lá kó máa tún ẹlẹ́kùn lórí láti jọ́nà mi kí ìjẹ̀mí o lọ́sọ̀lá sọ̀lámù ọ̀tà òfin so bóyá بيان حسن خلق, خلق النبي صلى الله عليه وسلم حيث استجاب لدعوة المرأة واني على يني تعريف النبي صلى الله عليه وسلم ìwà rẹ̀ dá púpọ̀ ó rẹwà kò sí fojú tẹ́ńbẹ́lẹ̀ nìkankan pẹ̀lú wípé ó jẹ́ pé màmá tí ó pè wọ́n pé kan wá bá wọn jẹun nígbà tí wọ́n dáná kì í ti bọ́ọ̀lù lọ́jọ́ nínú abọ́kankan náà torí pẹ̀lú mí nẹ́gẹ́tìfù ló máa ń gbọ́yé tiẹ̀ nínú zoos pé wọ́n wá bá wọn jẹun rárá wọ́n wá jẹun nílé wọn kì í ti pé àwọn àtànábì jọjọ́ ń jẹ nínú àwo kan náà so mọ́ gbọ́ ìdàkejì yìí o barakallahu fikum bákan náà jàwáàzù náà fìlà sọláàtì náà fìlà jàmáà àtàmí ń bẹ̀rẹ̀ ìgbàláyé pé a lè yan náà fílà ní jàmá ṣùgbọ́n kìí ṣe wípé a kàn wá a mú ní àádà tí ó constant ó ti yé àhá so tí kìí dẹ́ ṣe wípé tí ó kàn jẹ́mù sọ́dáfà yóò kàn sọ́dáfà ní ṣe jẹ́ bóyá intentionally ó ti yé àhá so eléyìí náà wọ́n ní nínú àwọn nǹkan tá a lè mú nínú hadithi òun náà ni eléyìí àlèyìnáyà bí tẹ̀tí ìmọ̀kánì mohad ìsọ́lá ààyè tàà ti bẹ́ẹ̀ tírùn kí a sàpólé kan ààyè náà pẹ̀lú kó tá ṣèmọ́tótó ẹ̀ torí pé ẹni tí ó wà nínú ẹni ẹ̀ ti jìnà ó ti dígbà ń pata àfáà náà sí o ó fomi wẹ̀sẹ̀ so ó mì wípé ìlákòólé kan ààyè tàà ti bẹ́ẹ̀ tírùn káṣe kí ni o kálàmù jíṣẹ́ dáadáa àyíká tàà ti bẹ́ẹ̀ tírùn kálàmù jíṣẹ́ dáadáa man lam yablug yasufu fi sọ́fì rijal àti sọ́lẹ̀tàn ẹni tí ò bá ti ìbàlágà tó sì jọ ọmọ ọkùnrin àárín àwọn ọkùnrin náà ni kó tó sáfú sí àárín àwọn ọkùnrin ni kó tó sáfú sí bákanáà jawazu sọláti aláṣẹ́ yahulu bainal musalli wal ardi kalhasi wasijjaj ìgbàláyé wípé nǹkan kan lè wà láàrin ẹni tí ń àti ilẹ̀ ẹlẹ̀ mo irú nísìn báyìí ẹni nísìn àmọ̀ yí pé ẹni wà láàrin ẹni tí ń àti ilẹ̀ àlúẹ̀kọ́ olójórí táìsì mábù nítorí ó jẹ́ ẹni wà láàrin ẹni tó ń àti ilẹ̀ rẹ̀ wà o àtúgbọ́ inú tàbí kó jẹ́ sí jáàd eléyìí tí à ń pè ní prayer tàbí máa kírun ìfẹ́ kírun tàbí máa kírun bákan náà almar'atu takunu fi mu'akhirati sufuf safan mustaqilla obìnrin yóò wà ní ẹ̀yìn sáfú lóòn nìkan ṣoṣo ó nìkan ṣoṣo náà ní sáfú torípò nìkan náà ní bẹ́ẹ̀ ó ti yé so ẹ̀yìn ni ó wà kò ní jọyìn àwọn ọkùnrin níwájú o yóò wà ní ọba àjẹ́ màárìmù rẹ̀ tán jẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé èèwọ̀ ni obìnrin yẹn jẹ́ sí wọn láti fẹ́ kó tó sẹ́yìn ilé ìní ó bá ẹ̀rí rìn la haraja fi salati limar àti wahadaha fi sọ́fì nisa ma'al jama'a kò sí ewu kò sí láìsí nínú kí obìnrin kó tó látòjú oníṣẹ́ àwọn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún náà fẹ́ kírun ìmáàmù lídìí wọn ṣùgbọ́n obìnrin kan ló wà nú wọn tó náà fẹ́ kíjọmọ pẹ̀lú wọn obìnrin yẹn náà ni ó dúró sẹ́yìn lóòrùn kan ṣoṣo ó dúró sẹ́yìn lóòrùn kan ṣoṣo sí àtúnṣọ láti sọ bí yìí mọ́mọ́ yìí ìlàlàáfíà ìrun ọmọ kékeré tó ti dákanmọ̀ wàtọ̀ hara tó bá sàlùwàlá àbálà rẹ̀ sí fún ní ohun jawazu salati li hajati ta'lim ìgbàláyé pé ká kírun bóyá ká afẹ́ fi kọ́ àwọn èèyàn bóò láti kírun irisu sọ̀hábátì aláta sí ìrìbárọ̀kátí nàbí sallallahu alaihi wasallam fi hayati ẹwùnkan fi hayati àkólé kan àti ojúkòkòrò àwọn sàábé àwọn tó wà ń ta àwọn ìpàdé ojú alọ́wọ́ ojú kòkòrò àwọn sàábà àwọn sọ̀hádé nípa wípé wọ́n ń fẹ́ mọ́ ń jẹ ọlá àlùbáríkà ànábì sallallahu alaihi wasallam fi hayatihi nígbà ayé ànábì sallallahu alaihi wasallam annal islayni yakunani sọfán wáhìdà wàrọ́ al-imam èèyàn méjì tó fẹ́ kírun pẹ̀lú imam àwọn méjèèjì ẹ̀ náà ní sáfú lẹ́yìn imam kìí ṣe wípé wọ́n máa dúró lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ọ̀mù tí wọ́n jẹ mẹ́ta àwọn méjì ni ó dùn sẹ́yìn ìmọ̀ọ̀mù ó dùn ní ìwájú wọ́n jẹ́ mẹ́ta báyẹn lápapọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé méjì ni wọ́n aṣèmáka ọ̀nà àdìsí tẹ̀lé àdìsí àbílẹ̀ náà bá tó bá jẹ́ pé méjì ni wọ́n ẹ̀gbẹ́ ìmọ̀ọ̀mù náà ni màmú máa dúró sí àwọn olùmọ̀gọ́gọ́ pé ẹsẹ̀ ìmọ̀ọ̀mù yóò yọ síwájú bẹ́ńbélé ju ẹsẹ̀ ẹnì kejì tí ó jọyìn ìmáàmù lọ ṣùgbọ́n eléyìí tó tẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ ní pé sọ́fà wáhìdà láyà kàkọ́ dàmù ahadun alàlàkà ẹnì kankan ò ní ẹsẹ̀ ẹnì kankan ò ní tayọ sí ẹnì kejì ó ti yé èyí tó bẹ̀rẹ̀ nínú ìfẹ́ àwọn méjèèjì ó tò sẹ́gbẹ̀ ara wọn ẹsẹ̀ wọn ó kóra wọn tán bá ti jẹ́ méjì tán bá jẹ́ mẹ́ta àwọn méjèèjì wọ́n tà àkàrà ẹ̀dìyẹ tẹ́ta àkúrù wọn tí èyàn méjì bá wà ní ah, ẹnìkan jọ imam èyàn méjì ń kírù lọ ẹnìkan jẹ́ imam ẹnìkan jẹ́ mahmud ẹnìkan dé ṣé iwájú ni imam ó bọ̀ sí ni àbí ẹni tó wà níwájú yẹn ẹni tó dìrẹ̀ ló máa fa ẹni tó wà ní ẹ̀yìn ṣé kò fẹ́ ní sọ wípé kò sí lè tí òsínlẹ̀ pẹ̀lú méjì tó bá jẹ́ wípé díìpù wà níwájú díìpù wà níwájú látòjú eré sinai ẹnìkan kírun bí ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà fi ṣe sútúrọ̀ ẹni tó dé na kọjá ẹni tó dé tó ìwọ̀n tẹ́ tí màmú ni kó kọjá ẹni pé lè rọrùn fa ẹni ẹ kó wà lẹ́yìn mo rò tó bá dẹ̀ jẹ́ wípé sí àwà níwájú ó ti yé àhà ó lè sún sí iwájú kí ẹni ẹjọ́ ìwọ̀n tàbí tí ẹni ẹ fa ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ mọ́ ó fọwọ́ tọ́ bákan náà tí èèyàn bá téèyàn bá di imam èèyàn lè di imam láì ṣe wípé èèyàn bẹ̀rẹ̀ ẹ̀rùn ìmọ̀ọ́mọ́ tẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì rún mọ́sí lápòjúwe wọ́n ti tẹ́ ọkàn wọ́n ti kí méjì èèyàn jọ ìwọ̀n wọ́n sálámọ̀ èyí ó fi méjì padà bí ẹ̀kọ́ bó ṣe dìde báyìí làwọn ẹnìkan bá tún jọ ní ẹ̀gbẹ́ rẹ̀ àbí èèyàn méjì délẹ̀ kan náà ẹ fọwọ́ tọ́ ẹni yẹn ìmáàmù tuntun fẹ́ jọ ìlẹ́yìn rẹ̀ ẹ fọwọ́ ẹ ṣe ìrìn láàmú ẹ̀ kó lè mọ̀ wípé pé àwọn èèyàn kan ń ẹ̀hẹ́n kó lè mọ̀ káwọn èèyàn ń tẹ̀lé òun so that bóyá yóò ṣe rọ́fù songs bíkọ́dúrì mumkin pẹ̀lú bó ṣe níwọ̀nba so that àwọn yóò lè ṣe tààmínù sí tó bá kafáṣà àwọn yóò lè ṣe àmì torí pé tí ò bá sáwọn ẹ̀lẹ́yìn rẹ̀ tó bá ṣe kafáṣà òun náà ni ó ṣe àmì fúnra rẹ̀ gbọ́dọ̀gbọ́ ti yé àhà so ẹ ṣe ìlàmù ẹni ẹ̀pẹ́tọ̀ kẹkàn fọ́ tọ́ pé à ń tẹ̀lé ọ̀hún so that olóòlè wà láì ní ìdìrà pé àwọn èèyàn ń tẹ̀lé ọ̀hún أن موقف المنفرد أن يميل الإمام بحذائه سواء ẹni tí ó ń dá tó ń kírun pẹ̀lú ìmáàmù ẹyọ kan ìmáàmù kan màmúmù kan ọjọ́ kírun àdìsọ́ wọ́n ó jọjọ dúó equally ẹnìkankan ò ní jọ ẹnìkankan lọ wọ́n ó jọjọ dúó equally so eléyìí ni in tó bá ẹ̀rí òun ló bẹ́ẹ̀rì rí o yóò sọ́lá sọ́lámù wọ́n tọ́kù àdíjà black náà bá olóṣèlú àbí rọ́dọ̀lá àníhúmá kọ́ọ̀lá bíktù inda khalati maimunata فقام نبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت عن يساره فأخذ برأسي فأقامني عن يمينه أبلا ما عباس kọ́lọ̀n kí ó bá ayọ́nú sí wọn bàbá àti ọmọ sàábìlà méjèèjì kọ́l olùbítù ìndà kọ́lẹ̀ ti Maimuna mo sùn ní ọ̀dọ̀ ẹgbọ́n màmá mi Maimuna bintul Harith tó jẹ́ kan nínú àwọn ummahatul mu'minin tó jẹ́ àwọn anábì sallallahu alaihi wasallam yusalli min al-layl anábì sallallahu alaihi wasallam anábì ń lóru ó ń ṣe náfìlà lóru fàkóntù anyasárìrì mo wá dúró sí ẹ̀gbẹ́ àlàáfíà ànábì sallallahu alaihi wasallam fàákọ̀dà bí rá sí ànábì wá mú orí mi báyìí èyàn tó lẹ́gbẹ̀ẹ́ báyìí wá mú orí ànábì mú orí ẹ̀ báyìí ànábì wá ó fi sọ́wọ́ ọ̀tún ànábì òjẹ́ kó dúró lọ́wọ́ fàákọ́ọ̀mẹ́ ní ayẹ̀mìnì ànẹ́bìwá mú dó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ afá abdullam abbas sẹ́díjàmọ̀ rẹ̀ àti kàásáájú àlàyé àkòríta lè fún hadithi bayanu fífì ma'amúlù wáhì àlàyé ibi tí ẹni tí ń lẹ́yìn lè mọ́mù tó tẹ̀lẹ̀ pọ̀ nìkan náà ibo ni wọn náà làtúrúdálé fún hadithi bítu nímtu lailan yàní ó sùn ọ̀dọ̀ àǹtí rẹ̀ àǹtí màmá rẹ̀ fàkóm tó wà kọ́pù ní sọ́láti máa hó mo dúró pẹ̀lú ànábì láti kírun pẹ̀lú ẹ̀ àkàdàbìrá sí i amsakabi yìí ànábì gbá orí rẹ̀ mú ó sì gbé wá sí al-ijmali كان عبد الله بن عباس رضي الله عنهما فعبد الله عباس الله tí ó bá yọ́nú sí wọn في wọ́n ṣe hàrí fi tásílẹ̀ àríwá wọ́n tákèèkè ó jẹ́ ẹni tó ní gbìyànjú púpọ̀ láti wá ìmọ̀ àti láti ní ìmọ̀ àti láti sọ̀fin tó tó mímọ̀ àti àbálada bí amúrú ambata inda kọ́álà ti yí maimuna débi wípé ó sì lọ lo òru lọ́dọ̀ maimuna tí ṣe ẹ̀gbọ́n ìyá rẹ̀ radiyallahu anha liyẹ̀tọ́lẹ̀ àgbìnàfihì àlà ìbádàtí rọ́sùn láti lè sọ̀tún tó tó àti láti lè wádìí nípa pé bóò ni ìjọsìn anábì sallallahu alaihi wasallam ní nǹkan tó ní nǹkan ṣòkò pẹ̀lú nawafil ilé ìtànà ní mọ́ ń ṣe nínú ilé tí ó dẹ̀rọ̀mù fún wàhá àhúwà ìhajjìtò àníhádà jìnàsì oun gangan ni ó ń sọ̀rọ̀ ìbáyìí ibn Abbas sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ọlámà qama nabiyyu fi sọ́lá qama ibn Abbas radiyallahu anhuma ọ̀tọ́fà ila yasarihi gbà tí ànábì sọ́lá sọ́lá ń dìde tó fẹ́ bẹ̀rẹ̀ náà fílà ibn Abbas náà dìde pẹ̀lú ẹ̀ oun tó sọ́wọ́ òsì wa min ajli anna al-yamin afdal wa awla bit-taqdim ṣùgbọ́n sórí wípé ọ̀tún òun ló lọ́lá jù ó sì ní ó yẹ kí a kọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ nǹkan wọ̀wọ̀ mọ́kífùn ma'mum minal imam ó náà ní ibi tí ẹni tó kírun lẹ́yìn lè mọ́mù máa dúró sí idha kana wahida tí ò bá ju nìkan dondo náà lọ akhadha an-nabiyyu bi ra'si ibn abbas radiyallahu anhuma faja'alahu an yamini ànábì sallallahu alaihi wasallam mú orí rẹ̀ hmm? ó fọwọ́ mú orí rẹ̀ láti ọwọ́ òsì gbogbo asọwọ́ tún jawazu àfikún ah, hadith àwọn àlékún àgbọ́yé ẹ̀sìn tá a lè derive nínú hadithi yìí jawazu naomi ahadi aubadi mahari milmara fi baiti zawjiya fi hadiratihi wa ghaibatihi idha lam yakuna la zawji dọ́irú mìíràn ìgbàláyé pé àwọn àkọ́rí àwọn alásùnmọ́ ìyàwó tí wọ́n jẹ́ àwọn maharimu ẹ̀ ìgbàláyé wà wípé wọ́n lè lọ sàbẹ̀wò àwọn àǹtí wọn àwọn tí wọ́n jẹ́ mahari mu wọn wọ́n lè lọ sàbẹ̀wò wọn yálà ọkọ wọn ń bẹ ńlé àbọ́kọ wọn ò sí ńlé àlìmú yìí kí yọ̀ǹda sá ti wá kọ́kọ́ sá ti fún ìyàwó ní yọ̀ǹda ṣùgbọ́n eléyìí pẹ̀lú mọ́jẹ̀mú kó má jẹ́ wípé yóò máa kó ìnira kankan bá ọkọ kó má jẹ́ bọ́ìlì Elumi. àǹtí rẹ̀ tí wọ́n gbé níyàwó wọ́n gbé àǹtí rẹ̀ ló ṣe obìnrin ó ti bàlágà o náà lóhun sọmọ ìyàwó lọ ó ti bàlágà ó sọmọ ìyàwó yàrá kan ni afa tó fẹ́ àǹtí rẹ̀ yàrá kan ló ń gbà àǹtí rẹ̀ lọ́wọ́ ẹ̀dá kìí ni ó sùn ṣé yàrá tí ń àǹtí ẹ̀ lọ yàrá ẹyọ kan èrún tẹ́ kọ̀ǹté tí wọ́n ń gbà ń tí ẹ̀ lọ yẹn ibẹ̀ náà ìwọ́n náà bẹ̀rẹ̀ sùn lálẹ́jọ́ nìka yẹn náà ẹ̀yìn náà ti hà ọkọ̀ òsì ti máa fojú sọ sọ sọ ṣùgbọ́n gbà tí ò mójú so eléyìí káwòye sí dáadáa àwọn tí o bá fẹ́ lọ kí tó fẹ́ lọ ṣàbẹ̀wò wọn nínú àwọn tí wọ́n já àwọn màhárìmù rẹ̀ àbáwọn a tó bá wá kí ọ jẹ́kan mahal pé bá wá ẹ̀ ní sùn ohun mo pé bá àti sùn mọ́ta sí wọ́n ẹ̀gbọ́n ìyàwó mi wá ilé nínú ilé sùn kan o ní àbúrò rẹ tàbí àǹtí ẹ yàrá kan náà ni wọ́n gbà ni wọ́n gbé àǹtí rẹ ní ìyàwó sí o onímọ̀ lè lọ ní àlọ́sùn kó kàn lọ ní wàràǹtẹ́sà ní wait and get wọ́n tó láti lẹ́yà látàrí tó ṣe kí ló sọ mọ́kàn ní kí náà ní o mo ń lọ sógbó ẹ̀hẹ́n àmọ̀ pé ìyẹn ni ṣùgbọ́n tó wá lọ tẹ̀bà síbẹ̀ àbó lọ tẹ̀bà sọ́dọ̀ àǹtí ọ̀dọ̀ ọkọ àǹtí ẹ̀ lọ tẹ̀bà síbẹ̀ yàrá kan ni wọ́n sì ń lò harrods gan ni fún wọn ìwọ́n gangan fún àrẹ́gùn ò gbádùn

tí wọ́n bá sì fara ní ọkọ̀ ògùdọ̀ gbẹ̀sán torí bá nàmi sọ́nà sọ́nà sọ pé látàkùn mọ̀ nìkanẹ́k ẹ bá jàǹbá rẹ̀ mọ́ fi ìjàǹbá san lẹ́sàn ó ti ìtumọ̀ àwọn afá àtúbà àwọn afá rẹ̀ tuntun pé ni kò dẹ̀ sí kọfara nìyẹn so kámọ̀ ṣe bọ̀rọ̀ art àwọn tá a bá jẹ́ sisters in law tó yẹ pé kámọ̀ ṣe mùràtà àwọn òkúkù dáadáa tó ti yé bàbá àtà bá jẹ́ brothers in law táa jẹ́ àbúrò ìyàwó ó ti yé ní ọkùnrin náà káwà náà ká mojú ká mojú ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì gan lọ́sọ̀lọ́ sọ́lámọ̀ wọ́tẹ́ òfin tòláfà kò sí ṣkáàtì nasala salama anna mọ́kífà al-gulam àti sọ ilé lẹ́kan wọ́n sọ bí mọ́kífù al-baligh an yamin imam ipò tí imam máa ipò tí ọmọ kékeré eléyìí tó ti dákanmọ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ imam òun náà ni ipò tí àgbàlagbà náà wà lẹ́gbẹ̀ẹ́ imam òun náà ni ọwọ́ ọ̀tún akọlul jama'a isnan akọlul jama'a isnan èyí tó kéré jù ní jama'a ó ní o ó náà ní èèyàn méjì ó ti yé wàtá sùnù bí sọ̀bí ìrìnmọ̀mọ̀ yìí ọmọ kékeré tó ti dá kan mọ̀ ó ti yé àwọn ọmọ tó ń kò tẹ́lẹ̀ gbogbo ó yẹ kán wọlé kán jókòó gbogbo àwọn spaces tó wà ní kán fi wọ́n há gbogbo àwọn àyè yìí tó wà nílé ẹ̀yẹ kán fàwọn ọmọ yẹn há kán fi wọ́n há wọn kán wọlé gbígbà جواز الجماعة أن أقل الجماعة اثنان فتحصل بالصبي المميز ọmọ kékeré tó ti dákanmọ̀ tó bá tò sí ẹgbẹ́ èèyàn tí ẹ̀bá ń kírun jàmá náà ni mo rò bóyé àhà so jàmá nínú ṣẹ̀ríà ó bẹ̀rẹ̀ látorí èèyàn méjì ó bẹ̀rẹ̀ látorí èèyàn mélòó ó bẹ̀rẹ̀ látorí èèyàn méjì ìgbà míì káàdìjù sọ́lá jẹ̀mọ́ lè jẹ́ ẹnìkan mọ́ káànà aláàmìtìlì mọ́ ánà àléyìn yọ́ wà àṣáábí àwọn tí wọ́n bá dúó lórí tí mo dúó lé lórí lónìí àtàwọn sàábé mi fàhúwà jẹ̀mọ́ jẹ̀mọ́ jàmọ́ àgbáríjọ jàmọ́ Islam jàmọ́ ẹnìkan lè jẹ́ jàmọ́ à tó bá yẹ kó òun ló wà lórí òdodo káwọn tó kù ní gbogbo agbègbè tó wà lórí dọ̀là ó nìkan mú fárídá ń fọwọ́ jàmọ́ náà ni tó ká gbọ́ yí báyẹn ṣùgbọ́n ní orí àlámọ̀ rí ìrun èèyàn méjì ni jàmọ́ ti bẹ̀rẹ̀ kì í ṣe ìrẹ́ta ò bákan جواز العمل في الصلاة لا سيما إن كان لمصلحتها ìgbàláyé pé a lè ṣiṣẹ́ tó mọ́ ń wọ̀n lórí ìrun tẹ́mọ̀ tí bá náà bí ṣe fún ìgbà bá tó mú báyìí tó mú wáṣẹ́lì báyìí tó mú iṣẹ́ náà àbíṣẹ́kọ́ ṣùgbọ́n mọ́sílá ìrun náà ni ṣùgbọ́n iṣẹ́ yẹn lè mọ́sílá àti asọ́là bákan náà alhárakatú látẹ̀tún sọ́lá ìtànà ìhàjà kéèyàn mú lórí irun àbí kéèyàn kúrò ní pòsíṣẹ̀ kan sí pòsíṣẹ̀ míì tí bùkátà bá béèrè fún àwọn nǹkan wọ̀nyí kò bá irun jẹ́ o jawazu tahwili man waqafa an yasari liman la ẹni tó dún sẹ́gbẹ́ òsì imam ìgbàláyé wà fún imam láti mú wá sí ọwọ́ ọ̀tún bákanáà ìgbàláyé kátò lẹ́yìn ẹni tí ò láníyàn fún fẹ́ jẹ òun di imam àti sọ lẹ́ẹ̀kan ẹni tí ó bá ìrúnlákà kan àní méjì alimọ̀síbùk ẹni tí wọ́n ti kí àwọn ọ̀nà kó tó dé tí wọ́n dẹ̀ sálámọ̀ tó sẹ̀ dìde pé kó o mú irun tó wá àwọn èèyàn tó lẹ́yìn irun tọ̀hún bàlá ìwà òfin nǹkan tó tako nínú ṣẹ̀ríà sọ́sọ́lá sàlám náà ti nà kálfàríbọ̀ irú ọ̀rọ̀ yàn àmọ̀pá àlè sọ̀rọ̀ ń bẹ̀ àlè sọ̀rọ̀ lórí ìrun náà náà ìwọ́ ẹgbẹ́ àlè sọ̀rọ̀ ní lórí ìrùn náà káàkiri kó ń bẹ̀ yẹn kó ní ara apá àlàáfíà mọ́ bọ̀ wá sí apọ̀ ọ̀tún yìí so má yọ̀kú sùn náà wá sí yọ̀kú sùn fọ́rọ̀ yìí nǹkan tó bá de náà sílà o náà ló de ọ̀rọ̀ yẹn o àwọn èèyàn mọ́ sọ pé tí èèyàn bá lu bàdí àti kọ̀bùlì náà sílà pé èèyàn ò ní ṣe san bàdí èèyàn ò sì ní san kọ̀bùlì èèyàn san o èyí sọ ma yakhussu nawafil yakhussu al-fara'id aw al-'aqd ma yakhussu al-fara'id yakhussu an-nawafil illa li nafs ní tó bá ti bá náà fílà ní tó bá ti bá ọ̀ràn yẹn dé ó bá náà fílà náà dé bọ́ ọba lùbàdí náà fílà tán tọ́ ọba lùbàdí lọ́rọ̀ yẹn náà ẹgbẹ́ bó jọ́rọ̀ yẹn bọ́ sán òun náà ni ọ̀sán tó bá lùbàdí ní àwọn ọ̀nà wá sí so kágbọ́yé bákan náà àti sọ ilé imam yóò dúró lẹ́gbẹ̀ẹ́ ma'amun ó dúró lẹ́gbẹ̀ẹ́ àlìmọ́mù tàwà ámbí tàwà kankan lọ ò ní ṣe kí ni o tí ò ní payọ sí kejì wọ́n wọn ní kan wà ń bíbà láti ọ̀sẹ̀ tó kọjá náà o tí mi fẹ́ rí mo mọ̀ lórí gan oníbèrèbèrè wípé tàbá wí láwà ní ṣàlèṣì mọ́sùn alàlèmọ́mà láwà ní ṣàlèṣì mọ́sùn alàlèmọ́mà hadith wà lórí ẹ̀ láàrín sọ́rọ̀ muslim pàmẹ́lú sọ́lá sọ́lá ń kírun ó dẹ̀ fọwọ́ wọ́ láwà ní ó ti ṣùgbọ́n tàhálìlì tí àwọn àfáà ṣe khasatan shaykhuna faqihul asr wa faqihul الشيخ محمد صالح الوثيمين وقبله ابن تيمية الحراني رحمه الله تعالى wọ́n ní tó bá jẹ wípé láwà níyẹn tútù kò ní mú mọ̀ṣápọ̀ lọ́wọ́ ilé tó wà ọlá ní pé tí ìyàn fún mi pa orí jọ́nà mo rùpá láyé yẹn tíláwà ní yẹn tí ò bá ní mọ̀ṣá pọ̀ lọ́wọ́ pé kó o tú tàbí kó o àwọn láwà ní kàtẹ́ pé bí ìfìlà náà ni bẹ́ẹ̀ gbé lórí kò ní tú kankan yóò bẹ̀ bíbà tó ẹgbẹ́ wọ́n ti sáàṣẹ̀ síbẹ̀ ni wọ́n wé náà ni o ṣùgbọ́n torí kó ti pẹ́ lórí ó ti bá orí wọ́n kàn ra gbé báyìí wọ́n sì mọ́ sún wọ́n sì tún dé padà kódà kò ní tú kò ní yege so lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n tó jẹ́ wípé yóò múnira lọ́wọ́ àlèṣemọ́sù àlè yìí ní ìrí bèèrè tẹ́ni ikọ̀ ẹ̀dá agbẹ́mọ̀ ọkọ̀bí lágbáwá ẹ̀dàkùn ẹjọ́ ọmọ clear gáfíà ní ikọ̀ ẹni ìbéèrè yìí pé ìdàtàsàn àlùmọ́rìnwó ghusl al-hayr awílìjọmọ̀ fil bahr an huwa wajibun lahu ba'da tó yẹ bá kán lòlò pẹ̀lú àníyàn tó yẹ wọ́n ti tàbí ó fẹ́ wẹ̀ ìwẹ̀ ìjọmọ̀ ó kàn bọ̀ sínú sinmi púlù nínú kọ́mpáàdì wọn ó kàn kan lùdò jù à bó ṣe kán lùdò yẹn ṣé sẹ̀mọ̀ fún tíláàníyàn àìbẹ̀kọ́ ṣé bùkátà tún béèrè fún láti ti tún àlùwàlá ṣe ìsìnkìlálá padà èyí tó wà aslam tí hàn ẹ̀ bá rí báwọn òun náà ni pé kó sàrò àlápadà tó bá fẹ́ sọ̀rọ̀ kó sì àrò àlápadà tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn ànàfíà àwọn sọ wípé tí mọ́tímọ́dọ̀ bẹ́mọ̀ pé àlùwàlá bá ṣe àtàbòmìtẹ́nu àbí àdìbòmìtẹ́nu ni àbòmìtẹ́nu àwọn ànàfíà sọ wípé tó bá jẹ́ wípé kó tó kánlu odò yẹn ó ti bomi yọ ẹnu mo rò tó yé ó ti bomi ó ti yọnu kó tó di pé ó kán lùdò yìdìdí òwú dání ó gbé ṣùgbọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ ó tún àlọ́lá ṣe ó ti yé so eléyìí bí pátùlì mú jíjíyà ó làwọn àfóònìmọ̀ fíjì mọ́ ń pè é wàyí ńlá èyí tó dáa jù náà ni pé kẹ̀yìí ìbéèrè yìí wọ́n bèèrè lọ́wọ́ òṣàlù wọ́n bèèrè ọ̀bùdù ní abẹ́bùtà níjẹta this very question gẹ́gẹ́gẹ́gẹ́ ẹnìkan lè níjẹta so bọ́dẹ̀ ṣe dáhùn náà ni mo ṣe ń sọ so èyí tó dáa jù náà ni pé sífà tí ànábì sọ́lọ́lá àlùwàsọ́lá tí wọ́n tààríkà òun náà ní ká fọ́lò ànábì sọ́lọ́lá sọ́lá yóò fọ ibi tí ẹ̀gbọ́n ti jáde lára tó bá fọ̀ tán yóò tún wá fọ ọwọ́ rẹ̀ mẹ́rẹ́ta ń sáà níyà ó tó tẹ ọ̀rẹ́ bọ́nú omi láti ṣàlọ́lá tó bá ṣàlọ́lá tán kò ní fọ ẹsẹ̀ ó ti yé yóò ta kété nígbà bá wẹ̀ tán yóò ta kété kúrò tó ti wẹ̀ yẹn tó tàkìrìsẹ̀ bẹ́ẹ̀ kan yóò ẹ̀sẹ̀ wá fọ ẹsẹ̀ ìkan nìyẹn ìkejì kó sàlùwàlá káàmìlà nì pọ́tàlùwà káàmìlà kó dẹ̀ṣẹ̀ wá kó wá wẹ̀ kò sì ti ní bùkátà kó tó padà sọ̀rọ̀ láàmì ìmọ̀ àfi tí àlùwàlá yẹn bá já nìkan olókù ọ́ tó bẹ́ẹ̀ ti ṣe ìjọsìn wallahu a'lam now ìrí ó dàbí pé ẹnìkan ló kọ ìbéèrè méjèèjì yáfíà ní olúbèrè ìka o tẹ bá fẹ́ kọ nǹkan ẹ̀yìn gbọ́ àwọn béèrè fún àbí kú ti bàbí àrọ́ bí ìyá lábúrá ni wọ́n fi kọ́ ṣùgbọ́n lẹ́yìn ahsanallahu ilaykum lẹ́yìn ahsanallahu ilaykum kaifa nusalli salata lẹ́yìn yẹn mi rí kankan mo dẹ̀ torí ákídù nìka mo rí yẹn so ni ni ni ni mọ́ ní ìrìkwẹ́sọ̀ ìjọsí tí wọ́n da ojú mi láàmú so ẹni tó kọ́ ó lè padà tó ń rí sẹ́ẹ̀dẹ̀ sí marwan kọ́ ìdìmọ́ ìwọ ló kọ́ náà kwẹ́sọ̀ ló wà lábẹ́ ìwé yìí lẹ́yìn ókè alkọ̀mísù bíi kí lẹ́ni ẹgbà dúró pẹ̀lú alkọ̀mísù bọ́yìí aṣọ irú ẹ̀ ń tán sọ ni pé irú aṣọ yìí nìsí ráì tí bá fẹ́ sàlọ̀lá ó mọ̀ ní nílá mo sì gbé fún àbá ìsìláìlì àbá ìsìláìlì bá rẹ níbi ó fi zíìpù síbẹ̀ tó dà tí wọ́n sàrà máa lè ká báyìí ẹni báyìí ní sẹ́dé lásàrà nísìn ó rọ̀ mí lọ́rùn àbí ó rọ̀ mí lọ́rùn ẹ̀hẹ́n ṣùgbọ́n tí ìbá ti zíìpù sí kò lè rọgbọ ẹ̀jìrí láì ẹ̀hẹ́n torí mo láì ti aṣọ náà ló jẹ́ ra mo sì mọ̀ pé kò ní ṣe é ti sàlọ́lá ṣùgbọ́jọ́ tí mo rà mo lánàá pé kí n bá ti dé nàìjíríà màá sọ fáfà ìsìnláìlì kó bá fi zíìpù sí ó sì bá fi zíìpù sí so that tí n bá fẹ́ kírun yìí lè máa lè wọ́ zíìpù yẹn báyìí máa lè wọ báyìí ṣẹ́ni pé àbí ọ̀rọ̀ báyìí ni tòkó márùn sí ìjọsìn nígbà tó ń raṣọ dẹ́ǹtì kan ní fọ́ òkó márùn rántí pé aṣọ tí mo rà yìí ṣé àlùwàlá ó ṣe é ṣe ìbéèrè tẹ́ni béèrè ní pé ẹni tó wáyé pé ìfúnpin pé wá bá nínú ọwọ́ tí ó lè ṣe mọ́ súnwù ìbéèrè tẹ́ni ẹ́ béèrè yẹn pé irú apá nìsì pé a lè sáà lè fi pa gbogbo ẹ̀ káàdì pé omi yẹn mú dáadáa anàlá òfin ìdálìkà anàlá òfin ìdálìkà ni èmi ò ní èèní páàsì rúfátó abẹ́ ó ti yé bólẹ̀ pé a rí àwọn ọ̀rọ̀ lọ́dà ọmọ àárín mọ̀záhì tí wọ́n sọ nǹkan tó jọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé alìyùkọ́sù alìkìmọ́r alìyùkọ́sù alàmáyìn bílkìmọ́r obìnrin tó lo jelbab tó fẹ́ pa orí ṣé a lè ṣe a lè ṣe kìyàsù pẹ̀lú ìjà àtàwọn obìnrin wa tí wọ́n máa ń lò ṣàlẹ̀ṣe kìíyàsì àwọn Hànàfíà sọ wípé bẹ́ẹ̀ ni tó bá jẹ wípé bá ìjáàbùtẹ́ ni ẹ lò àbí kìmọ́rù tó lò tó bá wà flexible débi pé tómi bá gba ibẹ̀ kọjá omi ẹ máa rìn wọ orí ẹ̀ ooo so clear tó pé tó bá gbé omi gbà lọ bọ̀ omi yẹ ó rìn láti òkè wọ ìsàlẹ̀ apákan náà àpá sọ bẹ́ ó di tó mú sọ pé ní ìfẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ ṣe kìyàsù yìí pẹ̀lú pé ẹni tó yẹ kó fọ ọwọ́ dé mírfà tó wá sọ pé tó ní pé aṣọ tó wọ bọ́ọ̀ náà ṣé wà láwa ń bẹ́ẹ̀ ni lọ sílé kò dẹ̀ aṣọ rẹ padà bó bá tún já tó padà síbẹ̀ tó lọ sí kíní o kò tó ń bọ̀ kò tó tọ́nà láàmì ìṣe so ìyẹn ló wà aslam ìwọ̀n káwọn ṣe tí àṣẹ lórí ìmọ̀ọ́mọ̀ lórí láwà ní àmọ́ ìmù rárá o ánàlá ó fi ìdàdìkà wọ́n láwà lọ ọ̀sọ́lé lọ́mọ ọ̀sẹ́lé Thank you. kí ìdájọ́ aṣọ tí ajá fi ara yí wọ́n dámọ̀ tó wájẹ́ pé itọ́ ajá yẹn kò sí lára sọ yẹn itọ́ ajá yẹn kò lẹ̀ máa sọ kò sí ìdọ̀kan kò sí kò ní kò wọ̀rùn torí pé kájá tẹnubọ omi kájá tẹnubọ omi tó tẹnubọ abọ́ta fi ń jẹun tíṣẹ̀rẹ́ tẹ́lẹ̀dẹ̀ bá tẹnu bọ abọ́tẹ̀ tí ń jẹun gbà ó lẹ́wọ́n fọ́ gbà wá mílíọ̀n àbí ẹ dáhùn so báàbù jí ni ìbéèrè iná wọ́n béèrè lọ́wọ́ mùdírù ní ìjọta alábẹ́kúta yes this very person wọ́n béèrè ó ti yé bóyá ẹni ẹ ti lọ gbọ́ lẹ́tọ̀ yẹ ó ti yé so wọ́n béèrè ìbéèrè iná nọ́ọ̀sù suwal òdì bọ́dẹ̀ ṣe dáhùn náà mo sọ ọlọ́run náà náà tọ́bà tọ́bà ìṣàrọ̀ ṣe ẹn tí ó fi omi pa ó yẹ kí n sọ́tún tàbí pàrákàlá ọ̀fì ẹn tí ó fi omi pa yán ìmọ́mà tó kù káàkà kó ti kọ́kọ́ sàrọ̀ lákan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti fi omi pa orí rẹ̀ gangan bẹ́ẹ̀ ni o ó bùkátà rẹ̀ o kìí ṣe wípé owó láwà ní láìsàlùwàlá ó wá fi omi pa láwà ní ní ọ́gbìn à kò sí ìgbà tó ń jẹ́ bẹ́ẹ̀ o mo rò péye hádà wà láàlà asálìláwò sẹ́lẹ̀ mà láti yìí dì náà muhammadin wà láàrin yìí sáàbì yìí alaikum wa rahmatullahi